الحمد لله رب العالمين الحمد لله الذي بشرنا كالمسلمين أشياء مختلفة متنوعة منها قوله فبشر المؤمنين فبشر المؤمنين فبشر الصابرين إلى غير ذلك وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الباشر العشر المبشرين بالجنة وغيرهم القاهر لاعرابي حيثما مررت بقبر مشرك فبشره بالنار أخرجه ابن ماجه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى وأبشروا إخوانكم بالخير فالبشارة هي كل خير صدق تتغير به بشرة الوجه ويستعمل في الخير وشر وفي الخير أغلب قال الإمام الرازي رحمه الله رحمة واسعة والبشارة المطلقة لا تكون إلا بالخير وإنما تكون بالشر إذا كانت مقيدة به كقول الله تعالى فبشرهم بعذاب أليم عباد الله فقد وردت النصوص كثيرة من الكتاب والسنة فيها بشار بشائر عظيمة للمؤمنين في الدنيا والآخرة قال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال الله تعالى وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون عباد الله أخرج البخاري ومسلم من حديث عبادة بن الصامت رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه قالت عائشة زوج النبي صلى الله عليه وسلم أو بعض أزواجه إنا لنكره لموتا قال صلى الله عليه وسلم ليس ذاك ولكن المؤمن إذا حضره لموت بشر برضوان الله وكرامته فليس شيء أحب إليه مما أمامه وأحب لقاء الله وأحب الله لقاءه وإن الكافر إذا حضر بشر بعذاب الله وعقوبته فليس شيء أكره إليه مما أمامه كره لقاء الله وكره الله لقاءه أخرجه مسلم أدعى فقه الله ọba tó tó ọpẹ́ gbà aláàánú ni alèwílè sí ni ọba ọlọ́rẹ ọba ní ọba rẹ tó sàánú wá gbogbo gbà ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó yẹ pé àìmọye àyè ló ti ń fún wa ní ròdùnú pàápàá jùlọ àwọn tá a bá bára la jẹ́ mùsùlùmí ta jólùgbàgbọ́ òdodo ọ̀pọ̀lọpọ̀ ọgbà

ní ròdò náà àlùjẹ́nà lẹ́ẹ̀kan náà níbi àdìsí kan ṣoṣo tí sì ń sọ pé Abubakar fil janna wa Umar fil janna wa Usman fil janna wa Ali fil janna wa Zubair fil janna ila akhirih bẹ́ẹ̀ náà ló fún àwọn míì ó ti fún Bilal nù bẹ́ẹ̀ náà ló fún àwọn míì ló fún àwọn míì ló fún àwọn míì nínú àwọn sàábì ànẹ́bí sallallahu alaihi wasallam òun náà ló sọ fún lábá oko kan ó ní pé bá lábá oko yìí wá ba nípa pé níbo ni bàbá òun wà níbo bàbá òun wà báyìí ànábì ní pé ní òun náà lọ́wọ́ ó ní pé ìrẹ́ bàbá àti bàbá àti rẹ̀ ànábì náà ń kọ́ ànábì ìṣúta ànábì ń wọkùn náà ni pé láìsí máa mọ̀rọ̀ tàbí kọ́bùrì mùṣírikí bàbá ṣírò hóbì náà gbogbo bí yóò tọ́ bá ti rí sáré ẹlẹ́bọ gbogbo bí yóò tọ́ bá ti rí sáré kẹsẹ̀ rí sá àfọ́ àwọn ọgbọ̀n mọ́já ló gbé jáde ní kàkùkẹ́ kọlọ́bà nílùú Muhammad sallallahu alaihi wasallam kọlọ́bà ń ralé ọ̀hún sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi jọ ojú ẹ̀sà lẹ́yìn ilé ìyá ọ̀tá jẹ́mùsàn ọlọ́run ìpá ọlọ́run ọba dọwọ́ wa ìjà payọ̀ ọlọ́run ní kọ̀kọ̀ ìjà payọ̀ ọlọ́run bá ní gbangba ẹtùjá gbìyànjú níbi ẹ̀sìn ọlọ́run ẹtùjá gbìyànjú ẹtùjá gbìyànjú ẹtùjá gbìyànjú ẹtùjá máa fún àwọn èèyàn wa àwọn ọmọ ìyá wa ẹjá máa fún wọn ní ìró òdòdó dáadáa ìwọ máa wà náà tí ó máa fún yẹn ní ìró ogún pé a ah, máa níyà rẹ̀ ti kú wọ́n máa ní bàbá rẹ̀ ọkọ̀ máa gbà má sínú wọn o nílẹ̀ Yorùbá gan wọ́n máa ń dá a pè ní wọ́n kọ àwọn èèyàn jọ bí àdàpè jọ́ tàbí fura pé nǹkan ń ṣẹlẹ̀ tí wọ́n fi dọ́gbọ́n tì í sí nínú ọpọlọ ṣùgbọ́n kí ìwọ̀n máa wà náà ni pé wọ́n ní ń pè ọ́ ní o nísinsìnyí wọ́n pè ní tó yá rẹ̀ ti kú yìí o a ah, máa wà náà o máa wà náà tí ó máa fáwọn èèyàn ní ròdòdó mo gbọ́ pé ìyàwó rẹ̀ bímọ mo gbọ́ pé ẹ̀gbọ́n rẹ̀ ń sílé mo gbọ́ pé bọ̀dá ra mọ́tò mo gbọ́ pé wọ́n lẹ́ lọ mo gbọ́ pé nìkan sọ fún yín pé ó sọ pé òun rìn yín lọ mọ́kà ẹtí gbọ́ àbẹ̀ sí gbọ́ ẹ̀ bá ti gbọ́ ẹ̀ máa rí díẹ̀ ìró ìdùnnú ìró ìdùnnú ìró ìdùnnú iná nìkan máa fún àwọn èèyàn àwọn àtàjọ olùgbàgbọ́ òdodo torí pé máa fún yẹn nírò àwọn olùmọ̀ wọn sàlàyé fún wa pé ohun tá ń pè ní àlebà ṣáàrá ìfún yẹn nírò níyà kó lò xeyìrì sídìkẹ́ òun náà ní gbogbo orin tó bá ti jó dodo tàtàgbọ́jà wà sí ìbáṣà rọ̀tẹ̀lẹ̀wájì tó yẹ pé tí yẹn bẹ́ẹ̀ ti sọ ẹni tí yẹn sọ fún ojú yóò change ní ti dáadáa ọ̀yẹ̀ sáàmì lòfìlẹ̀ fún ìwọ̀ ṣàm wọ́n máa ń lò níbi oore wọ́n ti máa ń lò níbi tàbùrú náà ojú ẹni yọ́n sá change yàtọ̀ sójú bó ṣe wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀fìlẹ̀ kọ́ yìí àgbọ̀nà níbi oore wọ́n máa ń sábà lò ojú púpọ̀ níbi oore yẹn ni kí wọ́n wá dìrọ̀ mọ́ máa fún ẹ̀ nírò rere ni ìró dáadáa iná ẹ̀ ni máa fún wọn wọ́n sì náà tí máa fún ẹ̀ nírò ogún

fàbàṣíròhàn bí àdáàbìnà àlè ìyá nẹ́bì fún àwọn kèfèrí fún wọn nírò fún àwọn kèfèrí nírò pé ẹlẹ́sẹ̀ ìlérò ń bẹ fún wọn nínú sọ́ọ̀tù tàwọ́bà ayàtà àti fọ́ ọwọ́ta jẹ́sùn ọlọ́run ọlọ́lọ́mọ yí ayàtọ̀ wá náà Al-Qur'an ọlọ́lọ́mọ ọ̀rọ̀ ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam tó kún dẹ́dẹ́ tí ń fún àwọn olùgbàgbọ́ òdodo nírò ìródùnú ilé ayé ìródùnú jọwé alkiyama ìdí nìyí tó fi wá jẹ́ pé gbogbo ohun yòówù tó bá bọ́ lórílẹ̀ ayé sáma dúpẹ́ fọlọ́hún ìrẹ́ ọlọ́run bọ́ balẹ̀ fi ọlá tó ṣe ọmọ sùnmí àdúpẹ́ fọlọ́hún ọlọ́run bá tó ṣe ọlọ́lùgbàgbọ́ òdodo pẹ̀lú ọlọ́run bá kó jẹ́ agúnlẹ̀ láyọ̀ ọlọ́run bọ́ balẹ̀ fi ọlá sọ fún wa nínú àyàká nínú àwọn àyàká nínú sọ́ọ̀tù Yunus láti àyà tù fọ́ ọlọ́run bá ń pẹ́ àlà ẹsẹ̀ ti ẹgbọ́ o nínú àwòrìyá ọlọ́run àwọn àwọn owó ni alladhina amanu wa kanu yattaqun náà làwọn tó pọ̀ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n fi payọ́ ọlọ́run ọlọ́run ọba sọ pé àwọn ẹni yìí lahumul bushra lahumul bushra lahumul bushra fil hayati dunya wa fil akhirah ìró dùnú ń bẹ fún ọ nílé látẹ́bì nílà ní kẹ́lẹ̀ máa ti dà ọ̀rọ̀ ọlọ́wọ́n ọbẹ̀ sí ipò ọlọ́wọ́n ọbẹ̀ ṣe tí ó sàdéhùn tí ó yí àdéhùn rẹ̀ po bó ṣe rí náà nù fún gbogbo ẹnà bá ti bá rẹ̀ lẹ́ni ó jẹ́ mùsùlùmí tó bá ti bá rẹ̀ lẹ́ni ó jẹ́ olùgbàgbọ́ òdodo ẹnu pé ìjólùgbàgbọ́ òdodo ó gorí ìjẹ́ mùsùlùmí gbogbo ẹni ó jẹ́ olùgbàgbọ́ mùsùlùmí kì ṣe gbogbo mùsùlùmí ó jẹ́ òdodo ìwọ wà náà tó jẹ́ òdodo má jẹ́ àwọn kan tó ń pé yọ jẹ́ mùsùlùmí lásán àwọn mùsùlùmí lásán àwọn ẹ̀ṣẹ̀ tó fojú hàn àwọn máa kó sí ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹ̀ṣẹ̀ tó pamọ́ iná làwọn máa ń rọ́lù kò sẹ́nìkan náà wọn tí ò ní máa rọ́ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tó pamọ́ àwọn olùgbàgbọ́ òdodo máa rọ́lù ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tó hàn àwọn tó jẹ́ mùsùlùmí àwọn ẹni ó olùgbàgbọ́ òdodo lè fárúgbà rẹ o bóò ni ọba ti gbogbo fún tó tọ́jú olùgbàgbọ́ òdodo ibo ti wọ́n wájú yìí kí wá tẹlújọ́ ojúmọ́ kan ẹwà rí pípò sí gbogbo lẹ́ẹ̀kẹ́ mímọ́ ọlọ́mọ ah, ti já rírẹ́ ọmọ ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa ìjẹ́ olùgbàgbọ́ òdodo ó ju ìjẹ́ mùsùlùmí lọ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó sì wá lólùgbàgbọ́ òdodo kó sì wá lólùgbàgbọ́ òdodo kó sì wá lólùgbàgbọ́ òdodo ọlọ́run bọ́ba lè kọ́ sọ pé àdéhùn tóun ṣe kò ní yípo dáadé kahuwa lè kọ́ zùnà àrí òun náà sì ni pé àwọn tó gbélùgbà gbòdòdó wọ́n rí dùn lórí ayé wọ́n rí dùn jọ́gbìdà kìyàmà ìlú jọ́gbìdà kìyàmà náà làlùjẹ́nà ọlọ́run tó sọ fún wa nínú àyà mi inú sọ́ọ̀tù bá pàwọ̀ láyà 25 pé wọ́n bá ṣeré lẹ̀dí iná àmànù ẹ bá ń fún àwọn olùgbàgbé òdodo nírò àwọn owó ní àwọn tó ṣe pé wàá mélò sọ̀ọ̀lẹ̀ ha wọ́n tún ṣiṣẹ́ rí kí ni wọ́n máa bẹ fún wọn anẹ́làhùn jẹ̀nà àlùjẹ́nà máa bẹ fún wọn o tẹ́jìrì mi táàtì hàlì àlùhà àlùjẹ́nà sí akérèmọdún sàn lábẹ́ ó làmà rúzẹ̀kò mínhá gbogbo bí wọ́n ti sáré sìkí fún wọn bẹ̀ tó nínú samarotin nínú àwọn èso èso èso èso tí ń bẹ́ ń bẹ́ rizkọ̀ ní ti arísìkí ọlù wọn máa sọ náà ní pé hádà lẹ́lẹ̀ rùzíkò náà ní ọ̀bọ̀ arísìkí tí wọ́n ti fún wa tẹ́lẹ̀ náà ni oúnjẹ tí wọ́n bá jẹ láàárọ̀ tí wọ́n bá fẹ́ jẹ míì nígbàkúgbà èyí tá a jẹ tẹ́lẹ̀ náà ni gbogbo òun yóò wọn bá ń wá tán bá tún gbé e déhùnà oyin ta rí tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n ọlọ́run bọ́ balẹ̀ gbá pé owó tí wò bí mọ́tàṣà bí ha ajẹ́ ọjọ́ra wọn ni wọn ò rí bákan náà rárá wọ́n jọra wọn lójú ṣùgbọ́n wọn ò rí bákan náà wọ́n làwọn fi ha azọwájú mọ́tọ́ àárọ̀ yóò máa bẹ fún wọn àwọn ìyàwó tó ń mọ́ kanga tọwọ́ kan ọ̀kàn wọ́n fi ha ọ̀dìdò wọ́n sì sì gbèrè ńlẹ̀ nínú ṣọ́ọ̀tù bá láyà 25 lè wà wá ọlọ́run ọba fún wa bẹ́ẹ̀ náà wà lánàbí wa Muhammad sallallahu alaihi wasallam nínú àdíṣe kan tó mórígé tí àfa àkọ́kọ́rí àti mùsùlùmí àgbé jáde àfa àgbé pàtàkì ni ọba ẹ̀dá tó kọ́nu sọ̀lì ó ní fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé man ahabba liqa Allah ẹni yóò tó bá nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ahabba Allahu liqa'ah ọlọ́run ọba náà nífẹ̀ẹ́ àti pàdé òun náà ọmọ kẹrì àlèkọ́ ọlọ́ ṣùgbọ́n tó bá jẹ́ nìkan tó yẹ pé ó kórìíra fún wọn pàdé ọlọ́run kẹrì ọlọ́ olèkọ́ àhó ọlọ́run ọbọ̀ kó ìrà àti pàdé ẹ̀ náà ọ̀lọ́tí àìṣà gbọ́gbẹ̀ nàbí yìí sallallahu alaihi wasallam ìyàwó àìṣà ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam tàbí ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ ọ sọ báyìí pé à iná lànà kíráwù lè mọ́ta dájúdájú àwa èrè ń sí ọlọ́run náà bẹ̀rù rẹ̀ wọ́n sọ pé gbogbo àwa ìyá máa bẹ̀rù kú àlẹ́bí ni pé lẹ́yìn sàdà kìí ṣe ohun tí ń sọnù yẹni pé nọ́málì ní kéèyàn bẹ̀rù kó ọ̀lá kìí nà ìlú mẹ́rin ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo ìdá àdọ́rà olè mọ́ tí kú bá dé ó ṣòro bẹ̀rẹ̀ ni díẹ̀ náà ló kún ìyọ́nà ọlọ́run ọba ń bẹ fún ọ ìyọ́nà ọlọ́run ọba ó ti eléyìí ni wọ́n máa gbọ́ ọ̀lẹ́sà ṣe ìwọ̀n àhápò iléyìí mímọ̀ àmáàmà kọ̀ wá sí nǹkan kan tẹ́ pé yóò tún nífẹ̀ẹ́ sí níwájú rẹ̀ ju pé kọ́lọ́n bó sáìtì gbẹ̀mí òun lọ kó wọn máa lọ bá iṣẹ́ òun látara ohun tí àwọn màláìkà ń sọ fún yìí látara bẹ́ẹ̀ àhápàlùkọ́ ọ̀lọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run àhápàlùkọ́ ọlọ́run ikú bá dé wá bọ́ náà

kẹ́rìá lè kọ́ ọlọ́ ìdí nìyí tó fi wá kó ìrìn àti pàdé ọlọ́run kò kẹ́rìá ọlọ́run líkọ̀ ah, á àlẹ́bìnrin pé ohun tó fa ọ̀nà tóun ní òfin jẹ́ kú tọ́lọ́run bá wọ́n balẹ̀ fi ọlá tí òfin nífẹ̀ẹ́ pàdé òun náà afá àbùkọ́rí àti mùsùlùmí lọ́ba gbáde sì ọlọ́run ọlọ́run bọ́ba fún wa nírò gbogbo ẹ̀nà bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ń fún wa nírò gbogbo ẹ̀nà bá jẹ́ ń ìró kíni ìró pé ọlọ́wọ́n bá ń sàdúrà fúrò àwọn bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń sọ pé àánú ń bẹ fún irú àwọn tó rí fún wọ́n bá jẹ́ ń sòrò tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá sọ báyìí pé ọ̀bá ṣe rí sọ́ọ̀bìnrin ẹ bá ń fún wọn sòrò ẹ bá ń fún wọn nírò àlẹ́dí náà dáa sọ bá ti wọn mú sí ìbá àwọn tó rí pé nígbà tádẹ́wò bá dé bá wọn ọlú ìnà ìdẹ́hì wà ìnà ìléhì rọjẹ òun ni wọ́n sọ náà ní pé ọ̀dọ́ ọlọ́run bá láti wá dájúdájú ọ̀dọ̀ rẹ̀ náà láti padà sí kùlá ìkàlẹ́yìn sọ̀làwà tó mẹ́rọ̀bìnrin wọ̀rọ̀mà àwọn tán wí yìí àdó ọlọ́run bọ́ máa bẹ̀lé wọn lórí àdó olúwa wọn máa bẹ̀lé wọn lórí àánú ọlọ́run bọ́ máa bẹ lórí wọn wọ́wùlá ìkà umúlùmọ̀ tẹ́lú àwọn tààzú ni wọ́n mọ́nà o àwọn ló wọ́n fi mọ́nà ọlọ́run bá jẹ́ olè yóò yé wa ẹni ọba ti jẹ́ olùgbàgbọ́ òdodo bákan náà àwọn tàà jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run bá máa tún fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n ni a sàpò jẹ́ ẹsẹ̀ kódà èsì pásítà tó jẹ́ ẹ̀sẹ̀ yín nìkan ẹ̀sìn tó tóbi ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá fún yín gẹ́gẹ́ bọ́lọ́run bá sọ fún ọdún sọ́tù yóò náà sọ ọ́n ten percent eleven ọlọ́run bá ní pé iná máa tó ń dẹ̀bọ̀ mọ̀ ní sábà àdékẹ̀rẹ̀ wà kọ́ṣì àrùwà máa nẹ́bí lọ́gọ́ yìí à wọ́n ṣe kìlọ̀ wọ́n ṣe kìlọ̀ fún gbogbo ẹni yóò ti bá rántí ọlọ́run tó sì jẹ́ pé ń bẹ̀rù ọlọ́run bọba aláàánú pẹ̀lú ìtẹ́tọ́pamọ́ pé fàbàṣẹ́bùhù bí mọ̀rùfẹ́rọ̀ ti wà ájẹrìn kẹrì ẹ bá fún wọn nírò ẹ̀bá ń fúnra ẹni bẹ́ẹ̀ nírò pé àforíjì èmi ọlọ́run bá ń bẹ fún ń bẹ lórí ẹ̀ bákan náà ẹ̀sìn alápọ̀nlé lórí rẹ̀ bẹ́ẹ̀ lànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ àdìwọ́n mọ̀ yìí nípa pé ká máa fáwọn èèyàn nírò dùnú ká máa jìnà sí àti máa jẹ́ nìkan tá máa fáwọn òhó nígbà àwọn èèyàn nírò bàlújẹ́ pápá jùlọ mùsùlùmí ẹgbẹ́ wa gẹ́gẹ́ bó sọ wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀rẹ́ òun àti mọ̀háza ọmọ jẹ́ báyìí lọ sílẹ̀ Yemen ọwọ́ àtọ́bá yìí ní pé yẹ́sì rọ ẹ ṣe sùúrù fáwọn èèyàn o ẹ ṣe sùúrù fún wọn o ọ̀lá sọ àti rọ ẹ má ní wọn lá o ẹ ń pè ẹrọ fáwọn èèyàn ní o ẹ má jẹ́ kí ẹrọ máa fún wọn ní ìrò ìdùnnú ni ẹ má lè wọn sáńdì ẹ̀sìn afa bukhari gbé jáde ní àdìsí three thousand and thirty eight nígbà tí afa muslim gbé jáde ní àdìsí one thousand seven hundred and thirty three àwọn àtàjọ ìsàn ọlọ́run bẹ́ẹ̀ náà ni wọ́n fi fún gbogbo ẹni yóò tí bá wá máa ń wá mọ́sálásí ọwọ́ àjẹpẹ́ àsìkò tí ń mọ́sálásí àsìkò okun ni ìwọ̀n àsùbá àti ìrun ìṣá àsìkò yẹn àsìkò tó sókun ni irú ẹni bẹ́ẹ̀ wá wá mọ́sálásí àlẹ́bí nígbẹ́ bá ń fún ẹni bẹ́ẹ̀ nírò àwọn tó ti fún ọmọ wá mọ́sálásí pé yóò máa bẹ fún wọn ìmọ́lẹ̀ tó pé ìjọba alkiyama gẹ́gẹ́ bí àfá àwọn àbọ̀rẹ́ ìdá ti gbà wá lọ́sọ̀dà nẹ́bí àmọ́ sàálà sẹ́lá àlẹ́ àtìdámì ọlá nẹ́bí àmọ́ àmọ́ sàálà sọ báyìí pé bá ṣàrọ̀lẹ̀ mọ̀ ṣá ìyínà fi zúlẹ̀ mi ìlà màsáàjìdì ìnúrì tẹ́ẹ̀mì yẹ́wò mẹ́lẹ̀ kìyàmá ẹ bá mi fún wọn nírò gbogbo ẹni yóò ti bá máa ń rìn lọ mọ́sálásí lókùnkùn sílẹ̀ bá sú ti máa ń rìn lọ pé fún wọn nírò nípa pé ìmọ́lẹ̀ ọjẹ́ sí wọn ìmọ́lẹ̀ tó sì pé ní ohun lọ́jọ́ ìgbìdàlù kìyàmà àfáwàdà àbúdá òdọba gbé jáde tí albáńtì bá jẹ́ ló ń tẹ̀ nínú sọ̀rẹ́lì jámì sọ̀gẹ́rì wọn ní àdíjì 2823 àwátá jẹ́ òsàn ọlọ́run bẹ́ẹ̀ náà lànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ló fún àdìhúnmọ̀ yìí nírò nípa pé àwọn àdìhúnmọ̀ yìí lápọ̀ jù lẹ́ni tí ó wà lùjẹ́ náà gbogbo tó ti lọ tó ti lọ àwọn alápọ̀jù tá wà náà kódà ó ń sọ ọlọ́run ọba sọ títí ọsọ títí nínú àdúgbò tó gùn díẹ̀ ó jẹ́ oyé wa nípa pé ha àwọn tó yẹ pé tọ́ba jíjẹ́ gbèdàdì kìyàmà nígbà tó lọ́n bá fẹ́ ṣèdájọ́ ọlọ́run bọ́ máa fún àwọn yẹn one thousand jọ èèyàn kan ṣoṣo iná ìlọ́wọ́ rẹ̀ ọjà sálì jẹ́nẹ̀ dàrẹ́ èèyàn nine hundred and ninety nine iná ẹ̀mí ọmọ àwọnú ná ah! àwọn tàbí ké nine hundred and ninety nine tọ́bá kó yẹn one thousand jọ èèyàn kan lọ́wọ́ rẹ̀ ọjà sáré jẹ́nà nine hundred and ninety nine ìlẹ́ ní ọjà sí àwọn tàbí ké ànẹ́bí ní pé ẹjọ́ fún yín ní ròdùnú ẹjọ́ fún yín ní ròdùnú àwọn tó pọ̀jù náà náà náà ti náà náà àwọn yá jíjà ọmọ ìlú ìjà ni àwọn ni àwọn àwọn òbílẹ̀ jẹ́ ní àwọn èèyàn tọ́lọ́wọ́n bá torí ẹ̀ tọ́rán lólùkọ̀ lẹ́yìn sí wọn tó yẹ pé ní kẹ̀yìn ayé náà wọ́n tún padà àgbáyé jẹ́ náà nẹ́bí musa ní ọ̀bẹ̀ náà ọ̀bẹ̀ wọn lórí agbára ànẹ́bì ìsá ní òní ká wọn ṣùgbọ́n síbẹ̀ ìbẹ̀ lọ́wọ́n ọba lọ́wọ́n ọba òfin gbàdúrà ànẹ́bì wa ìsá àtàwọn mùsùlùmí ti bá ń bẹ nígbà náà àwọn táwọn wí ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé àwọn ni wọ́n pọ̀ jù náà wọn náà wọn náà ninety nine yẹn ó sọ lọ́wọ́n ọba ní pẹ́jẹ́ fún yín nílò òdòdó mo ti bọ́ lọ́wọ́n ọba mo ti bá ibẹ̀ lọ́wọ́n pé àwọn àdéhùn mọ̀ mí nínú gbogbo àwọn tó bá wà jẹ́ náà pátá káwọn àdéhùn mọ̀ mí ó jẹ́ ìdá kan nínú ìdá mẹ́ta nílẹ̀ gbàwá mi ìdá kan nínú ìdá mẹ́rin àwọn sáré pé ọ̀kẹ́ bírnà sọ pé ó tún bí ikùn sídá kan nínú yóò ní à mo tiẹ̀ ti ba ń bẹ lọ́hùn pé àníṣẹ́ nínú gbogbo àwọn tí ọba wà lùjẹ́ náà pátá ọmọlẹ́yìn ẹ̀mí àlẹ́bí nìkan tí wọ́n kó ìlàjì nínú wọn àwọn sáré sọ pé àlẹ́bí wa sallallahu alaihi ó ọlọ́run bá dákùn má sí iná má sí ní ìbùdé sí wa àlùjẹ́nà ló jẹ́ kájé sí aláhùlá wàlá kú wọ́ta ìlàbídà bẹ́ẹ̀ náà ni ọlọ́run níbi Muhammad sallallahu alaihi wasallam ó fún àdéhùn mọ́ yìí ó fún ní ròdùnú pé gbogbo ẹni yòówù tó bá kú tí ò mọ̀rún papọ̀ mọ́lọ́run àlùjẹ́nà ni ọwọ́ ya múra ọmọ mọ̀rún papọ̀ mọ́lọ́run ẹ̀sìn òpin má ó sínú àwọn tánẹ́bí fún ní ròdò lóyìí kìí sànẹ́bí gan lọ́sọ́ ìbí lọ́wọ́ sọ fánẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nínú Muslim wa Muhammad sallallahu alaihi wasallam sọ ọba ìgbẹ́jọ́ bá ọwọ́ ní ń pè ní ẹ̀rọ bẹ̀rẹ̀ tí wá bá mi ọwọ́ sọ báyìí pé aṣèrè òmùmátaka aláhùmọ̀mọ́ta láyé ṣíkú láyé ṣe á dákọ̀ọ́lẹ̀ jẹ̀nà fún àwọn àlùmọ̀ rẹ̀ fún wọn ní ròódùnú gbogbo ẹni ṣùgbọ́n ṣàìtọ́n kò fi ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí iná wọn ń dóńdè mọ́dì ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí iná wọn ń lo ìkọ́pá ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni wọ́n ń ságbẹ́rẹ́ burúkú ọlọ́lọ́mọbi táwọn mùsùlùmí lọ fẹ́ra wọn bọ̀ pàpà jùlọ tó bá ti ti wá jẹ àwọn oyè àwọn oyè ìlú tí wọ́n ń jẹ yẹn à àpẹẹrẹ o àwọn díẹ̀ lọ́lọ́run sáànú mẹ́ ọbẹ̀ ètò ẹni wọ́n fẹ́ fi joyè wọ́n ni yóò ṣètùtù à títí ń bọ̀ díẹ̀ díẹ̀ títí ń bọ̀ tàbí ètò ẹgbẹ́ wọnú àwọn ẹni ọba wọbẹ̀ iná ẹ̀wọ̀n fi joyè ẹni tí wọ́n bá rí pé wọn ò lè wọbẹ̀ òṣòyè kan tí ó jẹ́ o ọba ara lẹ̀kẹ̀ kí lẹ́sẹ̀ rẹ̀ olówó lórí bí i ti kọye àwọn kọ̀líntì tí wọ́n máa ń gbé sọ́rùn tí sẹ́ẹ̀lì tí wọ́n máa ń gbé sọ́rùn wọn ò ní rí jẹ́ ṣùgbọ́n ẹni ọba wọnú ẹgbẹ́ ẹbọ tọba wọnú ẹgbẹ́ ayé àà ah, òun ló tó yẹ jẹ má sáré sí kìí sòyè kìí sòyè sáré sí ọba sáré sí ìwọ̀lọ̀ ń sáré fẹ́ wọnú nẹ́fọ́ra rẹ̀ o àmì lọ́jẹ́ nípa pé ní tó bá fẹ́ jẹ́ kí àti wọ ní ọjà rọ̀ fóun láwùjọ yìí ó sàtọ̀ fún ẹ̀sìn méjòyè ìlú ní àwọn òyè tí wọ́n jẹ́ lù ábà wọn dá sí sọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́n joyè lẹ́nu jẹ́ mẹ́ta yìí tó yẹ pé àá ìdámọ̀ má dé bẹ́ẹ̀ ni àrí náà tó yẹ pé wọ́n sọ fún wa lẹ́nu jẹ́ mẹ́ta yìí náà tó fẹ́ joyè pé àá àkóbí àlè jáde mọ́ o ẹ̀ máa bọ́lẹ́fẹ̀ wọn lẹ̀ jẹ́ẹ́jẹ́ àwọn díẹ̀ náà lọ́lọ́wọ́n bá sáánú wọ́tọ́lọ́ bá sáánú náà tó tó jóyè okó oríire wọ́tọ́ bá wà ní ẹbọ àà ah! orí ibú pátápátá dé o ẹni ọbẹ̀ jẹ́ mùsùlùmí tí ògbó ń papọ̀ mọ́lọ òun jẹ̀bẹ̀rẹ̀ ló ń sọ fún ẹnẹ́bí ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam ìdánẹ́bí ń sọ fún wa nípa pé gbogbo àlè ó mọ̀ yìí nínú àwọn ọ̀rọ̀ tó fún wa òun náà ni pé ń sọ fún wa nínú ọ̀rọ̀ kan nípa pé gbogbo ẹni yóò ti bá máa ń lálà dáadáa aládáadáa pé aládáadáa nígbà máa ń lá látọ̀dọ̀ náà bá ní ti máa ń wá àlẹ́bí ni pé ó gbó aládáadáa ó ṣọ̀rọ̀ ní màmá ìró òdùnú látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run lọmọ yìí gbàtà àti sọ tá a sá ń sọ tá a sá ń sọ tá a sá ń sọ nípa àwọn àlátọ́dá èyí ṣe fọ́pọ̀lọpọ̀ Yorùbá ti bàjẹ́ láwùjọ tiwa yìí ọlọ́run lọmọ ìwé tí wọ́n ti ṣe fún wẹ́ẹ́ rọ́nà rọ́nà àwọn àfáwà ń bẹ lórí rédíò àfáwà láràlà ọba lálàwà sàlárẹ kárọ fún àwọn ọ̀rọ̀ burúkú ni o tí ẹ bá ti lálà dáadáa ọ̀dọ̀ náà bá ló ti wá àlébì ti rálà fún wa ó ti sọ fún wa nípa ẹgbẹ́dá fún wa ti lálà abú látọ̀dọ̀ ṣẹ̀tàn lójú ni bó ń ṣe ọlọ́run bá ti máa ń dá wa lẹ́kọ̀ọ́ nù tọ́wọ́ fẹ́ sọ nǹkan míì yóò sọ iye yẹn kẹ́lẹ́ bá àpèjì báwọn pàdé wọ́n máa kà kó dé ní kó dé jì kó dé ta èyí ọba jẹ́ méje yọ sọ èyí ọba jù bẹ́ẹ̀ lọ yọ sọ yọ máa wá mú lọ́kọ̀ kan inú ẹ̀kọ́ tánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n gbà kọ́ àlè wọn yìí lónìí ọrọ̀ yá aláàtọ̀ ni ẹ rí àlálílá mẹ́ta ni o fàhùn yẹ sọ̀lẹ̀ ha alákọ̀ọ́kọ́ ni àlátọ̀ da òṣùrọ̀ nínú lọ ìró dùnú látọ̀dọ̀ ọlọ́run ọba lálàá ọlọ́mọ́ká ọlọ́run fẹ́ fún ọ ní mẹ́ka ojú arọ́rùn àbẹ̀lọ́wọ̀n bá ti mẹ́ka ojú arọ́rùn ó múra tí mo lọ láìpẹ́ yìí mo la tẹ́ mẹ́rin tẹ́ márùn pé sáńtọ̀ wá fún níbi tí ń dérí àsọ́lọ́wọ̀n bọ́ba lè fẹ́ láti yóò ṣe lẹ́wà wùn bẹ́ẹ̀ náà lè bẹ̀lọ́wọ̀n bá pé ọlọ́run kí n fẹ́ fowó lówó lọ́wọ́ mo fẹ́ fi lọ pé ń tẹ̀ kọ́kọ́ dẹ́lé ilé rẹ̀ dákun wọ̀rún ya tàbínú mi náà ṣètọ́ àlá èsè pé ọjà lámì ìbànújẹ́ lélẹ́ yẹn látọ̀dọ̀ ṣètọ́ ṣètọ́ lọ fẹ́ bọ́ ọmí jẹ́ yóò wá gbé àwọn nǹkan ìbànújẹ́ wá ó lè máa báyà rẹ̀ sùn lójú àlá sálà dáadáa lélẹ́ aláàbú ni o ó lè máa bọ́mọ rẹ̀ ó lè máa bá ni o aláburúkú lè máa kígbe látọ̀dọ̀ ṣẹ̀tàn gbogbo àwọn eléyìí tí máa wá pátá wọ̀rú ìyá mímọ̀ yóò hádìsì ní mọ́lù mẹ́ta bẹ́ẹ̀ ni wá ní alákẹta àlátúnfi pé ọkàn wa láìla ìyẹn ni pé ìwọ̀n aròsùn lálá eléyìí pọ̀ bàjẹ́ ohun tó bá fi eròsùn ó fi lálà ohun tó bá fi eròsùn ìyẹn máa fi ń lálà lọ́pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ pé aláyẹjọ mọ́ ohun tó ń rò kó tó sùn nínú àwọn alákẹta ni ó lè jẹ́ dáadáa ó sì lè jáboró ó lè jẹ́ dáadáa ó sì lè jáboró ẹni tó yẹ pé wọ́n ń tẹ́lì ni wọ́n wá fi ni ọwọ́ àlàlà fún wọn léhun fi yéèyé ẹmọ̀ tó ń tó rọ̀sùn náà nílá ṣùgbọ́n làbú náà ni bẹ́ẹ̀ náà wà ní ṣe pé bóyá níṣẹ́ àwọn ohun ni pé á kébì ní òkè ẹ̀kọ́ ní ọwọ́ padà lálàá sílé lójú àlá ohun tó rọ̀sùn náà lọ́lá méjèèjì ni máa ń kó sínú eléyìí gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti sọ àwọn ọláwọn orí tó wà tẹ́ ọláwọn àǹfààní tàbí fún yẹn ní ròdùnú orí bẹ́ẹ̀ o lára rẹ̀ òun náà ní pé ìsìn ìbáàbò tẹ̀fṣírì bí lọ́kọ̀ yìí kéèyàn wọ́n ṣe àti àti kéèyàn máa fún yẹn ló ní ròdùnú àti inú nǹkan tó jẹ́ súnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó ọ̀rẹ́ rẹ̀ ọgbọ̀kún wọ́n gbé lọ sítù ọlọ́run wá ní pẹ́kọ́ pé mọ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ à kò lówó lórí káàdì kò lówó lórí tíìmù rẹ̀ lọ́ra káàdì tètè lọ́rà kó pè é pé ọ̀rẹ́ mi ìyàwó rẹ̀ ti bímọ alhamdulillah ìwó tó dáa ni ọ̀rẹ́ rẹ̀ yìí ò ní gbàgbé rẹ̀ mọ́ pé nígbà mo bí lágbájá ẹni àkọ́kọ́ tọ́kọ́ sọ fún mi ní ẹni báyìí báyìí báyìí báyìí báyìí báyìí oore ńlá ni àsọ níbẹ̀rẹ̀ kútùbà pé má máa wà náà tó ṣe pé nígbà ìyàwó wa bímọ wọn bá sọ pé ìyàwó àti ọmọ wọn máa ti kú lọ́wọ́ sáré gbá fóònù mú ọ̀rẹ́ mi ń bó lọ́wà ń bó lọ́wà kí sọ́sẹ̀lẹ̀ àníyàn ìyàwó rẹ̀ àti ọmọ ogun ó ti lọ bọ́lọ́hun ah, ọ̀dáhùn ọ̀dáhùn ọ̀lẹ́kọ̀ọ́ gan ọ̀lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá gan wọn máa fẹ̀kọ́ sí àwọn tó lè pé wọn ò ní tíra tí wọ́n ń tẹ̀lé gan wọn máa fẹ̀kọ́ sí kátàkùn tó mùsùlùmí tó ní tíra tá ń tẹ̀lé àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wa ah aṣáájú rere ni ibi kó fún yẹn nírò nírò dùnú tọ́wọ́ pé o tí ọ̀dá ni ọmọ bí ti máa ń sọ tó ń tọ̀hún tí ó sì dọ́dọ̀ rẹ̀ yọ́ dọ́dọ̀ rẹ̀ bí ti da ìtàhálà ẹgbẹ́ tó lọ́nà bàdẹ́ bá ń sọ fún wa ọ̀gá ṣeré ni mọ̀mìnì ọ̀gá ṣeré sọ bèèrè gbogbo ohun tó dá tó dá ọlọ́run bá ń gbé wá fún wa bẹ́ẹ̀ náà ní káà ní ọmọ gbé ohun tó dá fáwọn èèyàn wa ká má gbé ohun tí ọ̀dá pé ọ̀rẹ́ mi ò àà wọ́n máa sọ fún mi nísìnyí pé oko rẹ̀ mà ti gbogbo oko rẹ̀ lọ́mọ jóná pátápátá irú òró yẹn wo la wá fún ni ó ti nígbà tí ń sọ tí mẹ́sẹ̀jì yóò sì padà dọ́dọ̀ rẹ̀ kì sórí fóònù ẹ̀ríra ni nínú àwọn orin tí máa ń bẹ fún kéèyàn máa fún yẹn ní ròdùnú òun náà a pé gbogbo ẹni yóò ti bá máa ń pé yóò jẹ́ nìkan tó yẹ pé òun ní ọmọ akẹ́kọ̀ọ́ sùúrù yóò jẹ́ nìkan tó yẹ pé nínú rẹ̀ yóò máa kẹ́kọ̀ọ́ pé ah, gbọ́dọ̀ ojúlù payọ̀ nínú rẹ̀ gan ni pé rere ní ọ̀fẹ́ máa wù yẹn ṣe dáadáa yóò fẹ́ máa wù yẹn ṣe ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé tí bá jẹ́ olùkún yẹn nírò ẹni afún yẹn ní dáadáa rẹ̀ síyàn yóò jẹ́ nìkan tí ó sì máa rí yẹn lẹ́ni tí bóyá máa rí yẹn pẹ̀lú ìdùnnú yá lágbọ́já ní lọ ni òun ló fún mi nírò wípé mọ́tò tí mo fẹ́ rà wọ́n ti gbé dé òun ló kọ́kọ́ fún mi níro mi sì dùn irú ẹni bẹ́ẹ̀ yọ máa rí yẹn sí ti dáadáa bẹ́ẹ̀ náà wá ní àwọn àǹfààní ń bẹ́ẹ̀ òun náà ni pé gbogbo ẹni yóò tí ó bá jẹ́ pé máa ń fún yẹn dáadáa ni ẹni tí ń fún yẹn yóò fẹ́ máa wù ṣe dáadáa rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí máa lè tó ọlọ́wọ̀n ọgbà wíjàre wọn nínú ogun tánàbí já ogun tààbù ọlọ́wọ̀n ọgbà wíjàre wọn kó di di àádọ́ta ọjọ́ nígbà tọ́lọ́wọ̀n bá padà gbà wíjàre wọn ní sọ́rọ́tù taubá lọ́wọ́ gbẹ̀yìn sọ́rọ́tù taubá ọlọ́wọ̀n bọ́ọ̀bà lékè ọlá tọ́gbà ìtúbà wọn yìí káàbù ó ní pé ẹni àkọ́kọ́ tọ́kọ́kọ́ sọ fóun tí ń sọ fóun pé ìrẹ káàbù ó rẹ̀ dùnú rẹ̀ áyà ti sọ̀kalẹ̀ fún yín ọlọ́run bá aṣọ méjì tuntun tó wùn nílé òun ò ní mi lẹ́yìn rẹ̀ mọ́ iná lòun fún ẹni yẹn látara bẹ́ẹ̀ tí yẹn bá jẹ́ tí máa ń fáwọn yẹn ní ròdùnú oore ní ọmọ wa látọ̀dọ̀ ẹni afún ní ròsọ́dọ̀ èèyàn yìí ní ìlà ìtàhálà bákanná tí yẹn bá jẹ́ nìkan tí máa ń fún yẹn ní ròdùnú èèyàn jẹ́ nìkan tó yẹ pé àwọn èèyàn wọ́n máa rí yẹn pé ẹni rí lè yẹn látara fún yẹn fún yẹn ní ròdùnú yẹn wọ́n máa rí yẹn gẹ́gẹ́ bí ẹni rí wọ́n máa fi oore wọ́n máa fi sí ara yẹn gbogbo ìgbà bá ti rí yẹn ojú ẹni eré ni wọ́n máa fi wò yẹn gbogbo ògbà pé á ah, ẹni eré ní lọ yẹn látàá pé ìwò dùnú dáadáa lẹ́nìyàn máa ń mú wa gbogbo ògbà lára orin tí máa ń bẹ fún gbogbo ẹni yóò tí bá máa ń fún yẹn ẹni o fún na àtẹni pé epo wà náà ojúlù fún ìfẹ́ wà láàrin ara yín ara yín ẹ̀ nínú kò ara eléyìí ni àwọn ẹ̀kọ́ kọ́lọ́n bàbá lè kẹ́lá kó ṣe wá lẹ́sẹ̀ pé yọ́ máa fáwọn èèyàn nírò dáadáa kọ́ máa ṣe wá lẹ́sẹ̀ yọ́ máa fáwọn èèyàn nírò ogbó ọlọ́láhùlà ọlọ́pọ̀ ọ̀tẹ̀. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم الله وبركاته àti kẹ́tẹ́gẹ̀ fún alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam káàkiri kọlọ́bà ara ilẹ̀ àwọn sàádé rẹ̀ àti gbogbo àwọn tó bá ti ṣe ẹ̀kọ́ sí ni ọlọ́run ọba kọ́ wa fẹ́ni ọba jẹ́ kèfèrí tó fi kú nípò kèfèrí tàbẹ́ni ọba jẹ́ mùnáfìkì tó fi kú ní mùnáfìkì rẹ̀ ìró tiẹ̀ ìró ká fún níyẹ ẹlẹ́ta ìlérò nìkẹ́ ọlọ́run ọba ní ọ̀pọ̀ ẹ̀sọ́ ṣùgbọ́n kọ́ má jẹ́ pé ń bẹ láyé o nígbà ọba kú yìí ṣùgbọ́n tí bá ń bẹ láyé ká máa sọ pé ẹni ó bẹ kú báyìí ìwọ̀n báyìí ni wọ́n máa bá ẹni ó bẹ bá jẹ́ báyìí ló bá kú ìwọ̀n báyìí ni wọ́n máa bá láì jẹ́ tó bóyá dáàpọ̀ torí ẹni tí ò tí ì kú kò tí ì mọ̀rún kójú ọ̀pá ọlọ́run tí kú orí ọ̀pọ̀ ẹnu kọ̀ọ̀kan wa náà ọlọ́run bọ́ba lè fẹ́lá sọ fún wa pé báṣẹ́bínú mọ̀nàfẹ́kẹ́ báṣẹ́bínú mọ̀nàfẹ́kẹ́ nàbí àná ìlàfọ̀mù àdáhàbàn àlìmá ẹfún àwọn mọ̀nàfẹ́kẹ́ ẹfún wọn nírò òdùnnú ẹfún wọn nírò ọbàmíjẹ́ ìfẹ́ yọ máa bẹ fún wọn ìyẹ lẹ́sìn ìlérò ọlọ́run bá tó lé ìfanusọ́tún nìta ní àyà wọn tàbí èjì ẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́run bá tó sọ láwọn ọmọ mi nípa pé àwọn mọ̀nẹ́sì kíṣá àwọn mọ̀nẹ́sì kíṣẹ́ ẹ fún wọn nínú òdùnnú bànújẹ́ pé bànújẹ́ ọmọ àjẹ tí wọn bẹ́ẹ̀ náà wà láwọn tó jẹ́ kékeré mi ọlọ́run bọ́ba lè ká sọ fún wọn fáwọn náà pé ẹ fún wọn ní ròbà mi jẹ́ pé ìyẹ́ ẹlẹ́ta yóò jẹ́ ti wọ́n o ìyẹ́ ẹlẹ́ta ẹlẹ́rọ yóò jẹ́ ti wọ́n o àkàìkú wọn là ìjìyà o ẹ wọn ní ròbẹ́ káwá lè bá a mà àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó pàṣẹ fún wa gẹ́gẹ́ bá ìṣàlàyé fún wa àfáwà inú mọ́já ló gbé àdísì náà jáde nínú súnẹ́nu rẹ̀ pẹ̀lú sánẹ́dù rẹ̀ tó fi dọ́dọ̀ àfáwà Muhammad sallallahu alaihi wasallam Laba ọkụ gawa baa, laba ọkụ onye nwata ofufe eresịa ọlọn, anyị na-abịa. Mbụ baba amịwa nke ya Muhammad, anyị na-abịa. Mbụ baba amịwa, ọ bụ Abulkafinna, ọ bụ baba amịwa. Onye nke yaa Muhammad, Abul baba se na enkọ Mbụ Njapela, yaa ntikwa ndị ha wa, onye soro pẹ̀lú ìfẹ́ẹ̀nù inú húwa ilẹ̀ wà ní ojú ọ̀há àti iṣẹ́ tán bá fi hàn dípò kó ń tí ọlọ́run ọbọ́ sọ fún pé bàbá òun náà inú nẹ́ni owó òpin rẹ̀ gbólóhùn yẹn òwúlò fún gbólóhùn wo lọ́jà ní jákó ó ní pé àìsùn ọ̀rọ̀ tàbí fọ́bọ̀rì mọ̀ṣẹ̀rìṣẹ̀ gbogbo obì yóò tó bá ti ẹrù níbi sàárè sọmọ pé sàárè yìí ó ọ̀sẹ̀ bọ ni wọ́n ti síbẹ̀ sàárè yìí ó kèfèrí ni wọ́n ti síbẹ̀ ọ̀bà ṣéròhó bìnnà fún nírò pé iná ní ọwọ́ fún nírò pé iná ní ọwọ́ àfáà blab sọ́rọ̀ pé fa aslam lè àrọ̀ beach bat lábáwọ̀ ọkọ̀ yẹn bá padà gba Islam lẹ́yìn gbọ́ wá gba níbi tẹ̀ló tó ọwọ́ padà ń sọ báyìí pé ha làkọ́díkà láfà ní Rasulullah sallallahu alaihi wasallam tààgàn ah ó ń sọ ọlọ́run bá gbé sẹ́jọ fún mi iṣẹ́ tó yẹ pé àṣẹ rẹ̀ ní àṣẹ rẹ̀ máa mọ̀ ọ̀rọ̀ sórí ọkọ̀bọ̀rí ń kàfẹ́rẹ̀ ìrìn pẹ̀lú iṣẹ́ kèfèrí kẹta ọwá jẹ́ pé mọ̀ pé kèfèrí wọ́n sí sílẹ̀ ìlàbàṣà tó rú bí náà àfi kí n fún ní ro pé tó ànẹ́bì ní sọ pé ó wọ̀ náà o ànẹ́bì ní sọ pé ó wọ̀ náà o ànẹ́bì ní sọ fún ọpọ̀ wọ̀ náà o àfá àlìbáni wọ́n jẹ́ ló ń tẹ̀ nínú sílísílátì sàhíhà wọn ní àdísì 18 wọ́n wá sọ ní parí àdísì pé wọ̀bí hazel hadi ẹ̀rọ àdísì fáhíjẹ̀ tún hàmọ̀tún àǹfààní kẹ̀mẹ̀bẹ̀ tó pàtàkì o ọ pàtàkì gan-an àgbàlátò ha àmọ́tò kòtò lè fẹ́kẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tíráfíkì ò pátá àwọn gbọ́n yẹbẹyẹbẹyẹbẹyẹbẹyẹbẹ ọ̀sẹ́ nìkan tó mẹ́nu bá wọn ò mẹ́nu bá fíkíù kan tí ń bẹ́nu àdíṣì ọ̀sí tíra fíkíù tó mẹ́nubà àwọn ti wò ó yẹ́bẹ́yẹ́bẹ́ débi pé wọ́n gbé fún gbogbo àwọn èèyàn náà pé ẹ̀yin náà lọ́wọ́ ó yá ara àwọn àfà tó sọ ṣáájú àwọn wọn ní pé ala wọn lóhun náà ní pé yẹ kárí àwọn fíkíù tí wọ́n máa bà wá bà rẹ̀ fún wa pé wàyíyá mọ̀ṣọ̀rọ̀ wá débi bó kú sọ́rọ̀ ń bẹ̀ yẹn ọkọjá ń bẹ̀ pé ó níbi níná lẹ́wọ́ àsínú súnnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam lọ́wà àfi yọ̀wọ́ àṣà àtúntún gbé súnnà níbi Muhammad sallallahu alaihi wasallam gani àfáwà àdìbáyé sọ pé kọ̀tà déédéé rí bẹ́ẹ̀ ọlọ́run bọ́ ọba lékẹ́ ọlá bó ṣe láàánú tó tọ́ láàánú tó tọ́ láàánú tó ó bínú ó ní gbogbo ẹ̀ṣẹ̀ ló wọ́n ṣàforíjì ẹ̀ ṣùgbọ́n ní ọbẹ̀ ṣe jẹ́ pẹ̀lú iwájú wọn ọlọ́run ọba òun ẹ̀ náà òun ò ní ṣàforíjì ẹ̀ rárá ẹni ọbẹ̀ sípẹ̀ rẹ̀ gan òun yóò tún kó sínú kóòtù ẹ̀ kò sí sípẹ̀ ẹni ọba jẹ́ pẹ̀lú lọ́fà tó jẹ́ pé ọlọ́run bò fojú tó kéré wò káwá lè bá kẹ́kọ̀ọ́ púpọ̀ lára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì bàbá rẹ̀ ń kéfèrí ó sì yà rẹ̀ ń kéfèrí bó wá ní wọ tó máa wo pé àwọn òbí mi jẹ́ kéfèrí ẹ̀hán kéfèrí títún ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ti fi ti ẹ̀nẹ́ ẹ̀sẹ̀ rínú ah, kò tún fi yàwọn òbí ẹ̀ ó gbìyànjú gan fún ya rẹ̀ pé ń wọ́pọ̀ oúnjẹ fún ya yìí ọkọ̀kọ́ bẹ̀ láwọn bá kọjẹ́ lọ bẹ́tẹ̀ mo bẹ́ bẹ́tẹ̀ màmá mi wò ọlọ́run fún níyọ̀ndẹ̀ ó dọ́dọ̀ ó débi iṣẹ́ ọfẹ́ wọ́pọ̀ orí yìí ọlọ́run ọba ní kàlà àwọn sàábì ọmọ nkẹkẹ ẹkún ni wọ́n rí lójú àlẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ ọlọ́run bá ń sunkún àwọn ẹgbẹ́ sí sunkún ó ń sọ ọlọ́run bá ara wọn tàbí ti ń sunkún pé kí ni ń pa ní lẹ́kún àwọn tàbí sọ pé àyẹ́rọ̀ ah, só lọ́lọ́ ìrúnṣẹ́ ọlọ́run kó lè máa sún kókàwọ ọmọ rẹ̀rùn àmọ́ fún tí bá ń pọ̀ lẹ́kún kó gbọ́rọ̀ pa náà lẹ́kún ni ah! ó bẹ̀ lọ́wọ́ ọba ni pé mo fẹ́ bẹ́tẹ̀ màmá mi wò ó sì fún mílíọ̀n dẹ̀ ṣùgbọ́n gbà mo débẹ̀ mo wá fẹ́ máa wá foríjì fún màmá mi lọ́dọ̀ ọlọ́run ọba kọ̀ ah ó tí ì ṣe kẹ́kẹ́ o ọ̀rá sọ fún o o lè má bá pọ́sọ́ o lè má bá dáná o lè má bá ẹ̀ẹ́sẹ̀ e, nǹkankan iṣẹ́ tó lágbára jù tó lọ bẹ́ẹ̀ rí ṣe òun ní kọ́ jẹ́ mùsùlùmí ọmọ kó rí rẹ o tọ́lọ́n bẹ́ẹ̀ ní kó rí ìyá rẹ tàbí kó rí bàbá rẹ kó rí sọ́jú mùsùlùmí ó tó wà bọ́lọ́hun ah tọba wa gbájá ń jọ kejì tán takọ kí pé à mo dúpẹ́ fọ́lọ́hun ọba pé ìyá mi kú lẹ́yìn tó jẹ́ kéfèrí mo dúpẹ́ fọ́lọ́hun ọba pé ìyá mi kú bàbá mi kú lẹ́yìn tó jẹ́ kéfèrí tó wà ní ẹkì tó ń dúpẹ́ orí ńlá ni o tó fi jẹ́ pé gbogbo àwọn tó jáwọn òbí wa tó bá ti ń forí ilé ayé lẹ̀ ta rí pé wọ́n kú sínú Islam fún nǹkan àkọ́kọ́ tó yẹ wá òun náà ní ká tó kọ́kọ́ wọn bá pẹ́ alhamdulillah alhamdulillah tọ́lọ́n bá ní atúká lẹ́yìn tó ti pé wọ́n lọ bá ọlọ́run bá ní mùsùlùmí kí wọn náà wá bẹ̀ lọ́run bá lórí ìtì ẹ̀ náà pé tọ́ ọlọ́run jẹ́ wọn ní ogunlẹ̀ láyọ̀ wọ́n tọ́ bá rí òfin rẹ̀ tó <laughs> ìdúní ọ̀yọ́ ọba rẹni tó ọba jẹ́ mùsùlùmí tọ́ ipò ìyá òbí rẹ̀ náà wá fúnkú mùsùlùmí oore ńlá ni kò máa dúpẹ́ fọ́lọ́ yàtọ̀ sí kàtìkàtì táwọn fẹ́ ń ṣe láwùjọ wa yìí tá sí sọ lóòrèkóòrè ẹsẹ̀ máa dáná ẹsẹ̀ máa ṣe ẹ̀ń sowó lófò ní owó tí ò sí tẹ́lẹ̀ ẹ̀tù máa ṣe lófò tí ọlọ́run bó gbé fẹ́ bẹ́ẹ̀ fún wa ò mú tọ́lọ́run bá gbé fún wa ni pé bó ìyá rẹ̀ ní bó láti rí bó bàbá rẹ̀ láti rí bó bọ̀dá rẹ̀ láti rí bàbá rẹ̀ láti rí bí wọ́n ti sí sínú tọ́bẹ́ tí ṣe tẹ́gbèsè wó lọ́jẹ́ bóò ló ti bá tán bákanáà bóò ló ti máa ṣàdúrà fún àwọn kí ló lè máa ṣe tó bí ó dé bá lọ́dọ̀ ọlọ́run tí ó jẹ̀jẹ̀ fún ó fi gbé àtàrí òkú òfun ó gbìyànjú kọ́ bá fẹ́ àwọn tó ń gbẹ́kọ̀ ọlọ́run ni ó ṣùgbọ́n kọ́ máa wá dání ọ̀tẹ̀rẹ̀ ààrẹ jẹ́ ni ó tọ́ba ikọ̀ bá tẹ̀ lọ tó wọn kó gbé lọ bẹ̀ láìpẹ́ nìkẹ́ka àmọ́ kò ń ṣe sàárà tóòtọ́ ṣùgbọ́n ìjọba jẹ́ sáà ń ṣe láwùjọ wa yìí ń tẹnra wa jẹ́ ní o tàbá tẹnra wa jẹ́ tán àbọ̀lọ́wọ̀n bá ń bẹ̀ kọ́lọ̀mọ̀ bá lékẹ́ ọlá ó ti wá lẹ́ni tí ó jẹ́ mùsùlùmí tó péye láti lọ bọ́lọ́wọ̀n bá ọlọ́wọ̀n bá ń bí ọ́ dákùngbà yóò tábà máa kó láyé tí a kó láyé lẹ́ni tí ó jẹ́ mùsùlùmí tó gbà kọ́ lọ́wọ́n bá májá kó láyé lẹ́ni tí ó jẹ́ gẹ́sẹ̀ rí ọlọ́run májá ń ṣe bá fàdákà sí òwò ń ṣe bá fàdákà sí májàdá nǹkan tó rí jẹun májàdá nǹkan tó rí mọ́ májà ní bá torí bá jẹ́ àmú láwá fi di kèfèrí lọ́dọ̀ rẹ̀ dákùn májà rí a jẹ́ àmú májọ sọwá di kèfèrí lọ́dọ̀ rẹ̀ a jẹ́ àmú májọ sọwá dọ̀tá rẹ̀ a jẹ́ tí fún ọlọ́nà halal gbogbo àwọn tára ní bá jogún àlàáfíà fún wọn gbogbo àwọn tára ní bá jogún àlàáfíà fún wọn àwọn òpó ọmọ sùn bá sàkójì fún wọn àwọn tí bẹ́ẹ̀nù kẹba àtàlékù kẹ wọn àwọn tí bẹ́ẹ̀nù yàbá múyàfó lórí wọn pápá ní àti nàbídùn hasana wọ́n fi lẹ́